ẹ káàbọ̀ padà bí àwọn òṣìṣẹ́ ṣe padà sẹ́nu iṣẹ́ wọn lénìí ẹ jẹ́ abọ́sọ̀dé ká wo bí òde ṣe rí ẹ kú ìkàlẹ̀. bí òní ti jẹ́ ọjọ́ kẹrin oṣù karùn-ún tó sì jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ tí ìjọba àpapọ̀ tún kùn lọ́rùn àwọn ènìyàn láti jáde lẹ́yìn ìgbélé ọlọ́sẹ̀ mélòó kan tí wọ́n ti wà nínú rẹ̀ tẹ́lẹ̀ rí ní ojúnà àti pagidínà ìtànkálẹ̀ àrùn covid-19 ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n bóde ní ìpínlẹ̀ Èkó láti lọ wá jíjẹ mímu lẹ́yìn ìgbélé ọlọ́jọ́ pípẹ́ náà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn alẹ́nulọ́rọ̀ kan kò fi bẹ́ẹ̀ faramọ́ ìgbésẹ̀ ìtúkùn lọ́rùn àwọn ènìyàn náà ṣùgbọ́n àkíyèsí tẹlifíṣàn Orísun ni wípé àwọn ènìyàn tí ó jáde ló pa àwọn òfin ìbọ́síta náà mọ́ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. nígbà tí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò sí àwọn agbègbè kan pàápàá agbègbè ọgbà Èkó ọ̀kan nínú àwọn alága ẹgbẹ́ NURTW tí ó wà níbẹ̀ ọ̀gbẹ́ni Kazeem Kese ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ sọ bí wọ́n ti ń pa àwọn òfin ìfarakínra náà mọ́ tó ń ti fífi ọṣẹ àti omi fọwọ́ tó ń ti ohun èlò ìpakòkòrò àìfojúrí sanitizer ẹ gbọ́ bó ṣe sọ. inú mi dùn gan-an torí pé látijọ́ ìta ti wà ń lé most people sọ pé àwọn ò rí iṣẹ́ ṣe láti fi jẹun but nísìnyí tí everybody dẹ̀ ti tọ́ ti táwọn ìjọba ti aláwọ̀ aka wà ń tà inú everybody dùn inú àwọn driver náà dùn àtàjọ́ ọ̀gá fún wọn náà inú wa dùn àwọn òfin tí àwọn ọ̀gá wa tí yọ wà ní state office tó sọ fún wa ní pé àwọn mọ́tò tó bá ń gbé seven passenger ká a gbọ́dọ̀ jẹ́ kó gbé seven passenger kó máa gbé five méjì lẹ́yìn méjì láàrin ẹyọ kan wájú àwọn tó ń gbé fourteen mẹ́ta mẹ́ta ẹyọ kan wájú which is nine so adẹ sọ fún gbogbo wọn dẹ gbà sí wa lẹ́nu. ẹ á fowókún mọ́tò àwọn dírẹ́fà làkọ̀ bá sọ̀rọ̀ pé nígbà táwọn náà gbọ́ ohun tó ń lọ tọ́dẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ àwọn náà ọ gbà sí wa lẹ́nu but nínú owó mọ́tò yẹn owó mọ́tò yẹn tó ń san náà ló ń san but àwọn oníkankan tá a máa ń pè ní booking booking wọn la fẹ́ try láti dínkù so tó bá ń gbé short àtúgbọ̀dọ̀ máa gbowó booking lálé wọn èyí tá à ń gbà tẹ́lẹ̀ a máa dínkù. ẹ̀wẹ̀ àwọn awakọ̀ àti àwọn ènìyàn pẹ̀lú kò ṣàìsọ ìyà tí ọ̀rọ̀ náà kọ sí wọn ẹ gbọ́ síwájú sí i. ẹ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ìdí ni wípé ẹ láti bí ẹ oṣù kan àti ọjọ́ díẹ̀ everybody ti wà lé crowd pé ebi ń pa wọ́n gbèdéke pàápàá jùlọ àwọn Eh, eh, àwọn eh, àwọn àwọn bọ́ìsì tó ń jáde tó ń wọlé káàkiri tó ń kólé ṣe gbogbo ẹ̀ so ó tún jẹ́ kí àwọn yẹn kí wọ́n tún relax gbà tí wọ́n ti gbọ́ wípé gọ́ọ̀mẹ̀ntì ti ṣe àtúnṣe pé kí èèyàn jáde tẹ̀ láti wá jíjẹ mímu tó inú mi dùn lọ́pọ̀lọpọ̀. lákòótán wọ́n sọ wípé ó jẹ́ ohun tí ó dára bí àwọn ṣe wá síta wá ṣiṣẹ́ léyìí tí ó fún àwọn ní ìrọ̀rùn láti wá ohun tí àwọn ẹbí àti ará àwọn yóò jẹ pẹ̀lú àwọn sì ṣetán láti pa àwọn òfin tí ìjọba ti là sílẹ̀ mọ́ bíi gbígbé èrò ní ìwọ̀nba ju iye tí àwọn ti ń gbé lọ. bákan náà ni wọn kò ṣàì sọ wípé gbogbo owó tí àwọn ń gbà lórí owó ọkọ̀ tí àwọn ènìyàn ń gbé pátápátá ló ti wà nílẹ̀ sí ju ti àtẹ̀yìnwá lọ. Ṣògorẹnìkejì fún tẹlifíṣàn Orísun. tó bá a gbálẹ̀ bá a gbàtà àtọ̀ náà ni à ń darí rẹ̀ sí títí di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ jẹ́ a mọ̀ ọ̀pá òfin tó wà níta mọ́ láti dènà ìtànká àrùn COVID-19 ká sì máa lo ìbòmú ká sì máa pa òfin ìmọ́tótó mọ́ fún ààbò ara wa náà ni Sekinat Ọláìdé Rájí sọ pé ó dìgbà.